الحمد لله الذي أنعم على عباده الصالحين بالطيبات من الرزق وحرم الإسراف في نعمه الجزيلة الآهلة والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعلموا أن الله خلق لكم ما في الأرض جميعا لتتقوأوا به على تحقيق عبادة الله في الأرض قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم هو الذي خلق لكم ما في الأرض جميعا ونسأل الله عز وجل يجعلنا من الذين يتبعون القول الأحسن من القول هو على كل شيء قدير adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà lọ́ba tí ó ṣe ìdẹ̀ra fẹ́nìkọ̀ọ̀kan wa ìdẹ̀ra yìí ọ̀pọ̀ rẹpẹtẹ léyìí tá a lè kà tán nínú àwọn nǹkan téèyàn fi ṣe gbádùn nílé ayé nínú àwọn nǹkan tí ẹ máa jẹ́ kí ayé ọlọ́run fún yàn ọlọ́nkẹwa lọ́kùnrin lóbìnrin ọba tí ó ṣe ìdẹ̀ra yìí fún wa ọba náà lọ́ba tá a dúpẹ́ fún gbogbo ìdẹ̀ra tó lọ́wọ́ bá ṣẹlẹ̀ nìkọ̀ọ̀kan wa èyí tá a rí àti èyí tá a rí abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́gbà lọ́wọ́ wa o ìta ṣe tọ́lọ́wọ́ bá lọ́wọ́ fi dá wa padà sẹ́yìn tí ó fi já ìdẹ̀ra rẹ̀ gbà lọ́wọ́ wa tí ó sì sẹ́lómi tó lè fún wa tọ́nà bá ti gbà èèyàn dààmú dààmú yọ wà láwàhálà bọ́lọ́wọ́n bá ṣe tán kò sẹ́nìkan tí ó fún yàn ọlọ́run gbogbo tọ́lọ́run ṣe fún wa lóore kọ́lọ́mọ́ gbà lọ́wọ́ wa ní tá a ṣe tọ́lọ́run fi gbòòrè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́ jà débẹ̀ ọlọ́run ọba tí ó fún wa ní àwọn oore oríṣiríṣi òun náà lọ́ba tó ṣe léèwọ̀ fún wa yí ká máa náná àpà ọlọ́run ọba ṣe léèwọ̀ fún gbogbo dẹ̀ra tá a bá ti sọ́dọ̀ rẹ̀ wọ́n rò pé ọpọlọ rẹ àbí ẹ̀kọ́ tó kọ́ àbí àwọn èèyàn tó mọ̀ ọ ọlọ́run kọ́ sínú kádàrá ni bọ́lọ́run sí fún ọlọ́run ọba àlá ọ̀tá lé lọ́wọ́ tí ń gan ná tí ń gan lò ọlọ́run wa ní gbogbo yín pátá àtẹni tó ní tọ́pọ̀ àtẹni tí títí ẹ mọ níwọ̀n bá ẹ mọ̀ nínú ọba yìí ṣe ìná àpà léèwọ̀ torí pé àtibọ̀tán ìná àpà ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kọ́bà nẹ́bùwà Muhammad kọ́bà gbogbo àwọn ará alẹ́ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa àǹjẹ́rìí àǹjẹ́rìí pé kò sí ẹni tó yẹ kásìn tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn ọlọ́run ọba Allah ẹjẹ́ àlọ́ lè sálẹ́kùn bẹ̀rẹ̀ ọlọ́run bá wa látara gbogbo àwọn ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wa sẹ́ni gbogbo àwọn ìdẹ̀ra tí ọlọ́run bá ṣe fún wa nínú jíjẹ nínú mímu nínú lílò àti gbogbo àwọn nǹkan tí ń jẹ́ káyọ̀ rọrùn fún wa ẹ má jẹ́ á nánà àpà ẹ má jẹ́ á jẹ̀jẹ̀ àpà ẹ má jẹ́ á mọ̀mọ́ àpà ẹ má jẹ́ á ya bùtùlú níwájú ọlọ́run ọba wa ọlọ́run ṣe gbogbo àwọn kan yín fún wa torí kó lè bá mẹ́sìn rọrùn fún wa ni kìí ṣe nítorí kó lè bá gbé wa kúrò nínú ẹ̀sìn ọlọ́run bá ti darí ìkẹ́ kan sọ́dọ̀ rẹ ọfẹ́ kọ ọmọ kírun wákàtí márùn kírun wákàtí márùn ó lè bá rọrùn ọlọ́run bá aláàfin ṣe ìkẹ́ náà fún gbogbo tó lọ́ba ti ta sí ọ lọ́wọ́ lọ́lẹ̀ mọ̀ yí pé ọlọ́run bá ṣe é fún ọ nítorí kó lè máa dìde lóru láti máa kí láti máa yìn láti máa bẹ́ẹ̀ láti máa dúpẹ́ fún gbogbo tó ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala lọ́wọ́ bá ṣe fún ọ nílé ayé lọ́lẹ̀ ìmọ̀ yìí pé ọlọ́wọ́ bá Allah ó fún ọ nítorí kó lè bá fún àwọn ẹlòmíì wọ́n wá fi ṣòfò èyí tó fi ṣòfò yẹn fún ẹlòmíì tí ó wúlò fún gbogbo tó fi ń ṣòfò yẹn tó bá ti fi ṣòfò báyìí ọlọ́wọ́ mọ wọ́ látòkè sánmà ìpè yìí tá a fún ọ tó pọ̀ débi pé ìwọ tó wá fi ń yìí àwọn nǹkan bẹ̀ wá tí wọ́n sì dáa jù ọ lọ lọ́dọ̀ Ọlọ́run tá a ti fún wọ́n dáa jù ọ lọ lọ́dọ̀ Ọlọ́run wọ́n kírun jù ọ lọ wọ́n gbàwẹ̀ jù ọ lọ wọ́n dúró déédéé jù ọ lọ àmọ́ ọlọ́run ò fún wọn tó wọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó fi ṣàdánwò fún wa ní àwa tó fún ó fi ṣàdánwò àwa tí ọmọ níwọ̀n bá tá pé kò tó ọlọ́run fi ṣàdánwò àwa méjèèjì kò sí nǹkan tó lọ́wọ́ ọba Allah tó bẹ̀ wá tó ju ká máa wá sí lọ́wọ́ ọba lọ ọlọ́run huwa allazi khalaqa lakum ma fil ardi jami'a ọlọ́run gbogbo tó wà gbogbo èyí tó bá jẹ́ lílò ẹ máa lò ó èyí tó bá jẹ́ wíwọ̀ ẹ máa wọ̀ ọ́ ọlọ́run lẹ́yìn lẹ́ni gbogbo èmi mo sì dáa fún yín mo dáa fún yín torí nǹkan pàtàkì tí mo ní kẹ́ wá ṣe lérí ilẹ̀ òun náà ní ibadatullahi wahdahu la sharika lah òun náà ní ìjọsìn fọlọ́wọ́n bá wa ọlọ́run wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ayà yẹn kọ́ máa ró lérí wa ní dodo tó bá ti ń jí sílé ayé ìwọ́lọ́wọ́ al-israf inasa inasa huwa tajawuz al-haddi fi kulli fi'lin yaf'aluhu al-insan wa fi al-infaq ashhar wọ́n lọ́wọ́ náà ni kéèyàn kọjá àlà lérí nǹkan tí èèyàn ń lò àbí téèyàn ń jẹ àbí téèyàn ń mu àbí téèyàn ń ná ẹ mà yá mi à ń kọjá àlà o ọ̀rọ̀ ẹlòmíì tó dàrú láàárọ̀ yìí ayé ló rò pé ń ṣe òun àjẹ́ ló rò pé ń ṣe ó rò pásà sí ni rọ́ ló ti ná náà pàṣíwájú nígbò tí ná ló ti fowó ṣòfò ó ti fóúnjẹ ṣòfò ó ti fómi ṣòfò ó ti fi ọlá ta dá ó ti fi ṣòfò ọlọ́run ọba aláwọ̀ hàn lè mà ẹ̀dá kùn tó rí tọ́lọ́run ọba wa kò sí nǹkan kan tọ́lọ́run ọba fi lé wa lọ́wọ́ tí ò ń fálù lọ́dọ̀ ọlọ́run máa lọ lè mọ̀ yí gbogbo tọ́lọ́run aláàdáṣe ilẹ̀ pátá gbogbo ẹ̀ ló ń fálù lọ́dọ̀ ọlọ́run mọ́ wa wíṣì kankan bẹ̀ ọba alá wọ́n sọ fún wọn nínú Al-Qur'an al-Karim wípé ọlọ́ni wọ̀kúlù ọlọ́ni ẹ̀ máa jẹ́ ẹ̀yọ́ máa nábì Adam ẹ jẹ́ gbogbo tó wà ń bẹ̀ wọ́n sọ̀rọ̀ bù ẹsẹ̀ mú wé tẹ́ bá lè mu nǹkan méjì náà ni jíjẹ àti mímu ọlọ́wọ́ ni wala tusrifu ẹ máa fún oúnjẹ ṣòfò lẹ́yìn ìgbà tẹ́ bá jẹ tán o wala tusrifu èyí tó bá sí mu lẹ́yìn ìgbà tẹ́ bá mu ti yín tán ẹ máa fi yókù ṣòfò innahu la yuhibbul musrifin òun ò nífẹ̀ẹ́ sí gbogbo àwọn tí wọ́n fi nǹkan ṣòfò ìtọ́lọ́n sọ fún aláàyè yẹn náà ni pé gbogbo ẹni tí ń fọ́n jẹ́ ṣòfò ọ̀tá ọlọ́ni o gbogbo ẹni tí ń fi nǹkan múmú ṣòfò ọ̀tá ọlọ́ni o ọlọ́run ò nífẹ̀ẹ́ rẹ̀ báwo lọ́lọ́run ṣe nífẹ̀ẹ́ rẹ̀ sọ ọmọ yẹ òjò tọrọ sí àgbàdo tó ń jẹ kó tó nàró ẹni tí mójútó lọ́lọ́run àwọn ọlọ́run gbé fáwọn mọ̀láríkà kan ká mójútó gbọ́ nàbáàtì gbogbo nǹkan tí ihu ti ń jẹ́ láti lẹ́yìn àwọn mọ̀láyíkà kan lọ́lọ́run kó síbẹ̀ pé ọyá ẹ máa tọ́jú ẹ̀ ẹ má jẹ́ atẹ́gùn burúkú fẹ́ lu ẹ má jẹ́ nǹkan kan wọ́n bá títí tó fi jáde fáwọn ẹ̀dá mi tí mo dá kan lè jẹ́ ń jẹ rọ. gbogbo iṣu tí à ń bù jẹ yẹn jẹ̀mọ́ ẹ mọ̀jọ́ tó lò nínú ilẹ̀ tọ́lọ́mọba aláwọn tọ́jú ẹ̀ tí ń protect ẹ̀ torí wa ẹ̀ mọ̀ nábì ádámà ẹnì kọ̀ọ̀kan ẹjá lọ lè máa fi gbogbo àwọn ewébẹ̀ yẹn àtàwọn fúrùtù tá à ń jẹ yẹn ọlọ́mọba aláà ló protect ẹ̀ ó lè la nǹkan kan nínú àwọn tọba la apple sí ọmọ tó ní síbẹ̀ ni ẹ mango tọba la ọmọ tó ní síbẹ̀ ni gbogbo tọ́lọ́wọ́n bá aláà fún wa táwọn fún mu ń jẹ yẹn ká mọ́ fi ṣòfò kí yẹn kan ọ̀sán kó sì jáde ẹ̀jẹ̀ mẹ́ kó dẹ̀ dà yókù nù ah ọlọ́run lọ́wọ́n fẹ́ràn rẹ̀ kéèyàn ó ṣe oúnjẹ tí ò ní lè jẹ tán àbí kéèyàn ó bu oúnjẹ tí ò ní jẹ tán kọ́dà ọbẹ̀ tó lè run tán tọ́ mọ́ mọ́ bu ọwọ́ bu ọwọ́ ran bí ẹ̀ ń bẹ̀ ọwọ́ dà yókù nù ọlọ́run innahu la yuhibbul musrifin ọlọ́run gbogbo àwọn tí wọ́n máa waste oúnjẹ wọ́n waste materials wọ́n waste gbogbo àwọn èké ọlọ́run tó jẹ́ pé adarí sọ́dọ̀ wọn ọlọ́run bá lọ́run nífẹ̀ẹ́ wọn ẹni tó lọ́run bá sì nífẹ̀ẹ́ àdánwò ọmọ rọ́ọ̀lù ni tó bá ti nífẹ̀ẹ́ yàn máa yọ́ máa bínú sí yàn ẹ dákun torí tọ́lọ́run bá wa gbogbo ẹni tẹ́ jẹ́ ọ̀dọ́ àwọn tẹ́ jẹ́ bàbá lé àwọn ìyàwó lé àwọn ọmọ ẹ̀jẹ̀ bẹ̀rù ọlọ́run lára ń tàn jẹ oúnjẹ wọn oúnjẹ wọn jẹmọ́ ẹ wá wàhálà tá a ṣe ká tó ránjẹ ìgbà wa rà tán àwọn àwọn wíṣẹ ọlọ́run ni máa wíṣẹ oúnjẹ òun gbogbo tí wọ́n ti jẹ́ jíjẹ tọ́jú ẹ̀ tó ọ̀bá wa lè jẹ́ máa gbé fẹ́ni tí ó ṣe kíni gbé fẹ́ni tí ó wúlò fún gbé fẹ́ni tí ó jẹ kò sí tó burú kéde lọ lékejì lókẹta ẹ dákun àmọ́ bí ráṣì yóò wúlò àbíkẹ́ tọ́jú ẹ̀ sínú fírísà àbíkẹ́ tọ́jú ẹ̀ síbi kan tẹ́ ẹ mọ̀ pé kò ní bàjẹ́ tẹ́ fi lè tún jẹ́ àbí tẹ́ gbẹ́fẹ́ lómi tí ó ṣe kíni tí ó jẹ́ ẹ̀yin miami ọlọ́run ni wọ́kúlù wọ́ṣọ̀rọ̀bù ọlọ́run ni ẹ máa mú ọwọ́ ni wàlẹ́ àtúnṣìrìfò gbogbo nǹkan tá a bá mú ọbẹ̀ ìlérí omi omi làwọn fojú di púpọ̀ omi sì tóbi púpọ̀ omi yìí òun náà ni ìsẹ̀mí almah alhaya tí ó bá sómi má jàmá kò sí ìsẹ̀mí máa bàbá rúmi àlèsẹ̀mí bàbá rúmi àlèsìnlọ́n omi ìyá ọlọ́wọ́n bá aláàgbé kalẹ̀ fún wa ẹ̀rí pé kò tán bí tọ́lọ́wọ́n bá aláàtí ní kọ́ máa wá ń wá lókè ń wá ńlẹ̀ ọlọ́run ni ẹ máa tọ́jú ẹ̀ ọlá tó sírífù ọlọ́run bá ní ẹ máa mú yìí tí ó wúlò fún yín ẹ máa wá wéṣì omi o kẹ́yìn kan bu omi tó mọ́ kẹ́yìn kan bu sẹ́nu láì pé ń yọnu ó sì máa tú dálẹ̀ onítọ̀hún ọlọ́run lóhùn nífẹ̀ẹ́ kẹ́yìn máa wẹ̀ níbi títí ń wẹ̀ kó náà mọ̀ pé tí tókùn ti ń ṣe ìwẹ̀kẹ́lẹ̀ yìí ìwé waste omi ni ẹ̀yọ́ máa yá ni ìmọ̀ waste omi ọ wà nínú àwọn nǹkan tí ọlọ́run bá aláàmà fi ń bínú sí yàn kọ́dà tá a bá ń sálùwàlá ẹlòmí máa ń waste omi yóò sì tá fúnlẹ̀ yóò máa fọjú omi yóò sì máa dà sílẹ̀ nítorí ẹkú sí ni pé tó ti bù kó ti padà kó tún bù kó tún ti padà ah ẹ̀yọ́ máa yá mi tẹ́ bá dé nìjẹ́ yìí àbáwọn ìlú tó jẹ́ African country tí wọ́n jìyà omi ẹlòmí wọn gbé kànga wọn kan mi gidi lẹ́yìn ìdọ̀tí lẹ́yìn epo òjò òsèrọ̀ wọ́n máa lọ lè ru omi wá láti country mi lọ́dọ̀ tí wọ́n ń bí jẹmọ́ hmm? òjò ń rọ̀ bá a tún gbẹ́lẹ̀ ààbò mi bẹ̀ lómi tó mọ́ kànga gbogbo àgbàdo òjò tí ń sàn pátá ọlọ́run yóò sàn lọ́bẹ̀ ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa à èyí lè sàlọ̀wọ̀lá tán kọ́lọ̀ ń bínú sí lẹ́yìn ìgbà tó sàlọ̀wọ̀lá tán o lẹ́yìn bá ti sàlọ̀wọ̀lá èyí máa rí yọ̀nà ọlọ́run àmọ́ ti wéṣì tóbi nígbà tí ń sàlọ̀wọ̀lá ẹlòmí ọmọ fọnu yọ ọmọ fọnu lọ́wọ́ jẹ́ máa omi sì ń jáde lẹ́nu táàbù tó bá wá fọnu tán yẹ́sẹ̀ wá bùi tó bù mẹ́ jẹ́ èyí tó ti dànù yẹ kí ló fi ṣe ẹjá máa ṣàkíyèsí àwọn ọmọ wa torí ilé mi ilé aláyọ̀ ni lẹ́ẹ̀kan náà lọ́wọ́ ọba ni ó da ẹkọ́nọ́mì inú ilé yẹn rú òun ní mọ́tò àwọn ṣe wọ́lọ̀ ilé mi ilé ayọ̀ ni kìí ṣe lé bí yatahawwal yóò sì yí padà lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run sì máa fi pa wọ́n bẹ̀ ó lè jẹ́ nítorí omi kọ́ọ̀bù kan táa sékíní táa fi ṣòfò níjọba ní wúlò fún wa ẹ̀dí ajé kó wúlò fẹ́ lómi à ń fabọ́ à ń fọṣọ ìwọ omi tó yẹ ká lò ọlọ́run bá ní wakulu ẹ máa jẹ washrabu ẹ máa mú àmọ́ o wọlé tó sọ̀rọ̀ fò ẹ máa wéṣì oúnjẹ o ẹ sì máa wéṣì nǹkan mọ́mọ́ innahu la yuhibbul musrifin ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n wéṣì nǹkan jíjẹ àti nǹkan mọ́mọ́ ọlọ́run lọ́wọ́ nífẹ̀ẹ́ wọn àwọn èèyàn ń lọ patí lé níjàmá yóò mú go five alive yóò máa tún sọ́wọ́ yóò máa fi fọwọ́ ọlọ́run mọ́ bínú sí wa o bẹ́yẹn náà lómi ìṣẹ́tọ́ lọ fi gbárí ìsìnkú lọ́wọ́ rẹ̀ ọfọ̀ owó tán báyìí ìgbà tí ó débi iṣẹ́ bá dàrú ẹ̀yọ́ miami Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá alá ó ní kásẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú tàǹjì àti tààmù al-israfu fil mali ibadallah muntashir fi biladina lẹ́yìn náà ká máa fowó ṣòfò ká máa fowó ṣòfò òun náà ní kọ́ máa ná owó àlẹ́fàkùn máàlì fi máa ṣẹ́ ti là kọ́ máa ná owó lérí ẹ̀ṣẹ̀ owó tọ́lọ̀ ń fún ọ wá ná lérí tó fi wọná tí wọ́n náà sì mọ̀ pé ibi ànáwó sí àwa ti kú láyé náà lọ. ó ń fowó ṣòfò ní ìfàkùn máàlì lilmubahat òtọ́fàkùn bẹ́ẹ̀ náà nàás kéèyàn máa gbé owó ńlá lákọ́ máa fẹ́ ra nǹkan ilé lọ́fẹ́ kọ́ ni nǹkan ogun lọ́fẹ́ ra ni aṣọ lọ́fẹ́ ra ni àwa rí ń ra gbogbo ẹ̀ torí pé ọ ní ìrìnà gbogbo ẹ̀ torí pé wọ́n fẹ́ fi ṣe fáàrí láàrin àwọn èèyàn ìpẹ́ wá wo bàtà tí mo wọ̀ bó ṣe wà yẹn two hundred and fifty thousand ẹ wá wá gbó tí mo lò one point five one point five lọ fi ń rago wo fìlà tí mo dé bó ṣe wà ìlú kan báyìí wọ́n ti ń pọ́ọ̀tù ẹ̀ kò sẹ́ni tó nírú ẹ̀ ládùúgbò bí bó ṣe wà yẹn seventy thousand lẹ́yọ̀ mi nínú ẹ̀sìn wa ìmọ̀ fowósòfò náà ni kéèyàn máa ra nǹkan torí pé mo fẹ́ fi yanrìn mo fẹ́ fi ṣe fáàrí láàrin àwọn yòókù wa mo fẹ́ kọ́lé kan sí ah ètí ń tò síbẹ̀ kò sẹ́nìkan tí ò nílò aládùúgbò mo fẹ́ ra mọ́tò kan sí gbogbo ẹni tí bá ń wo báyìí ọmọ wò pé ah òun lọ́gá èmi lọ́gá wọn ẹ dákun àdáwò ni o àdáwò ni o kò sí ní téèyàn ṣe ń ṣe táwọn èèyàn náà náà kà síbẹ̀.

bí ẹni tí ń náwó fáwọn olórin ẹni tí náwó fáwọn ní àwọn ní pati àwọn musician ẹ̀yọ́ mọ̀ yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní walladhina idha anfaqu ọlọ́run láwọn ẹni rẹ̀ tí wọ́n bá náwó lam yusrifu wọn ní náà náà pa ọ̀lẹ́mú yakọ̀túrú wọn ò sí ní sáláì máa náwó sójú ọ̀nà ọlọ́run náà bá ní àwọn ọmọ olùkọ́ bẹ́ẹ̀ bì kan wọ́n rò wó lọ bẹ̀ gọ́bọ́ yìí tí wọ́n bá ní àwọn opó wọn ní bùkátà wọ́n ràn wọ́n lọ́wọ́ wọ́n láwọn ẹbí wọ́n bẹ níṣòro wọ́n dìde wọ́n bá ní àwọn ọmọ ìyá mùsùlùmí níṣòro wọ́n ràn wọ́n lọ́wọ́ ẹni tí èsè mùsùlùmí gan wọ́n ní ká máa ràn lọ́wọ́ ìdáfowósí ọ̀pọ̀ nílé ayé dúkẹ́ ìmọ̀ wíṣítì owó lọ ọlọ́run wọlọ́mù yẹ kọ̀tùrú lọ́mùyẹ́m náà hù àwọn dáwí wọn iná náà pa lẹ́yìn náà owó wọn wọ́n yé sáhún láti na sí ọ̀dọ̀ ọlọ́run wọ́n na sí mọ́sálásí wọ́n na fáwọn afẹ́sì wọ́n na sí gbogbo bí wọ́n bá ti ń ṣe dáwà wọ́n na láti fi wá ojú orí ọlọ́run wa kana bayna dhalika qawama ọlọ́run bá ní àwọn táwí àárín méjì tí wọ́n dó sínú wọn ò jọyìn àwọn àwọn àpà wọn ò sì jọ yìn àwọn ahun wọ́n bá fẹ́ náwó wọ́n na lójú ọ̀nà ọlọ́run wal israf fil mal ibadallah ẹni tí bá ń nànà àpà wọ́n ní kọ́mọ̀ pé òun ti kú nínú àwọn olólùfẹ́ ọlọ́run wọ́n ní ìná àpà òun náà ni pé àlìfáàkù fi máa láyà ń fa òfin àkìrà gbogbo nǹkan tó máa náwó sí tí wọ́n náà mọ̀ pé tó bá di ọjọ́ àlìkìyàmọ̀ nǹkan tó náwó sí kò ní sàǹfààní fún un ká máa náwó sí eré ká máa náwó ká máa ranisẹ́ fáwọn onífújì ká máa náwó fáwọn oní akọrin wọ́n àwọn akọrin ẹ̀sìn àtàwọn akọrin tí wọ́n ń pera wọn ní ẹlẹ́sìn àbí ká máa náwó ẹ̀yọ́mọ̀yá mi fáwọn tí wọ́n ń ya fíìmù kó gbé gbogbo fíìmù tẹ́fẹ́ ṣe yìí aláàjì lágbájá ọlọ́run gbé gbogbo owó tẹ́ nẹ́mbẹ̀ ten million naira kò ń gbé kalẹ̀ ọmọ náwó fáwọn òṣèré ọmọ náwó fún wọn àwọn òṣèré tó jẹ́ pé ọlọ́run bá aláà ó ti palẹ̀ mọ́ ìyá fún wọn kò sí ẹnìkan tí wọ́n máa ba ayé jẹ́ àbíkọ́ ọlọ́run ra aláàrẹ nígbẹ̀yìn ayé ẹ̀ ẹ máa lọ lè wò gbèsè ayé wo àwọn òṣèré yẹn bí wọ́n sì bẹ̀rẹ̀ tí wọ́n rẹ̀ yẹn ẹkún ni wọ́n máa ń padà sọ gbẹ̀yìn gbogbo wa pátá tí wọ́n contribute sílé ayé kì tọ́lọ̀ ń fẹ́ àbíkọ́ máa náwó fáwọn tí wọ́n ń ṣẹ̀fẹ̀ àwọn tí wọ́n ń dẹ́fẹ̀ ọmọ náwó gbogbo eléyìí náà pa ni gbogbo website tó ń wọ̀ pátápátá gbogbo website tó ń wọ̀ torí pé tọ́wọ́ dídá lè kíá máa yín tó ń wò yẹ kò ní ṣàǹfààní fún ọ òun promote wọn ni bó o ṣe wọ website yẹn òun promote wọn ni torí wọ́n kà wọ́n náà sínú àwọn tí wọ́n ṣe kíní nínú àwọn tí wọ́n wọ wẹ́bsáìtì wọn òun promote wọn ọ̀nàwó fún wọn ọ̀ràn data, òfin wo kú wò òun fowó ṣòfò ní ojú rẹ̀ ń gan tọ́lọ̀ ń dá fún ọ gan òun ló ń lò kulò etí rẹ̀ tó fi ń gbọ́ yẹn gan òun ló ń lò kulò gbogbo àwọn ìdẹ́rẹ́ ọlọ́wọ́n bá yín ọlọ́wọ́n bá aláwọ̀ fẹ́ lómi tó sì dájú wa lọ lọ́dọ̀ ọlọ́ ẹ má jẹ́ àwọn eríkèéríkèé ara wa ẹ má jẹ́ àfi ṣòfò lẹ́yìn na owó tọ́lọ́wọ́n bá fún wa ẹ má jẹ́ mi nínú ẹ̀sìn wa ó dérí àwọn ẹlẹ́sìtì tá ń lò àwọn iná tá ń lò nínú ilé kọ́dà bọ̀ bá gba pèpéèdì gan ó yẹ kó pé o gbọ́dọ̀ taná lọ́sàn gbọ́dọ̀ lè kọ jáde kó ti pé owó náà omi ni gbọ́dọ̀ fi iná lẹ̀ nínú ilé agbèjọba náà ní máa ń fún ọ níná sọmọ pé òun wéṣìtì ẹnájì nìyẹn òun fowó ìlú ṣòfò nìyẹn kápẹ́ ọba tó wá ń sanwó ọ̀sùnmọ̀pọ̀ sanwó ọ̀pá fáwọn kó tó gúnlé gbogbo àwọn iná ta iná kọ́mpáì iná fẹ́ǹsì ọ̀pá àbí wọ́n múnádé lọ́sàn-án gan ọ̀kọ́ àwọn ọmọ rẹ pé dákùn náà ti múnádé ẹ máa pa gbogbo àwọn iná tí ò gbogbo ẹni tó bá ń fi iná lẹ̀ ẹ́ iná ìjọba òfin lẹ̀ títí tó fi jó tán wọ́n tó wọ́n ti ná lápá kọ́lọ̀mọ́sà sọ wà níbi ìnápa ẹlẹ́mí ọ̀rọ̀ aṣọ àmọ̀ pé aṣọ tọ́wọ́ yìí aṣọ àpàlẹ́ lẹ́yìn irúfù lé wọn tọ́já tí wọ́n bá ta aṣọ rẹ̀ wọ́n fi irúfẹ̀ aṣọ tọ́wọ́ yẹn mùsùlùmí kó góòlù sọ́rùn yóò kó báńkì sọ́wọ́ ọkùnrin fá àwọn níbo lọ ń lọ tó wá tàtà dàbí bó ṣe rí ọláwọn lọ bí ìyàwó gbogbo nǹkan tó kó sọ́rùn tó kó sẹ́sẹ̀ yẹn tọ́jú ọkùnrin mùsùlùmí pé ìnápa ni gbogbo tábàwọ̀ a máa wọ̀ wà pa lẹ́yìn náà gbogbo àwọn nǹkan tí a bá rà ìgbésí ayé wa kájọ́ wà nọ́mà kódà bó náà bá pọ̀ máa rántí pé yín tó lè fowó ṣe ọ̀pọ̀ kọjá ń tọ́ra yẹn lábà kọ́lé ẹlòmíràn máa sọ fún mi pé wọn ò wábi tí ilẹ̀ gbẹ̀sí tí wọ́n fi kọ́lé inú omi lòún wá yóò sì wá yóò rí bẹ́ẹ̀ lónìí ká máa fílẹ̀ omi wọ́n máa ju sìmẹ́ǹtì síbẹ̀ wọ́n máa da gánẹ́ẹ̀tì síbẹ̀ ọmọ da yẹ̀pẹ̀ síbẹ̀ títí títí ó rì mọ́lẹ̀ inú omi gan ọkọ̀ dúpúlẹ̀sì aníṣẹ́ láàrin àwọn ìyẹn lòun fẹ́ gbé etí omi lòun fẹ́ gbé etí omi ló fẹ́ gbé nígbà tíjà omi bá dé ta ní ọkọ̀ kàn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdáwò bá àwọn èèyàn gan o torí pé àwọn èèyàn láàyò fọkẹrù náà fẹ́ àkẹrà ètò wọn wá sí láyé gan wọn mọ́ ẹlòmíì torí pé òun fẹ́ ra fáàrí pé lókẹ́sàn yìí lòun fẹ́ máa gbé láyé òun ó sì ná gbogbo owó tó ní láyé síbẹ̀ gbígbé kálẹ̀ màpọ̀ òun náà ń gbé bí báyìí bàbá rẹ̀ rí ń pa ìyá rẹ̀ ò jẹun yó àwọn àbúrò rẹ̀ ń sọ́fà àwọn ẹgbẹ́ rẹ̀ tọ́jọ́ kàwé tọ́jọ́ rẹ̀ àwọn pọ̀lísì rẹ̀ wọ́n dààmú òun lọ lè rí òkúta sínú omi gbọ́dá wíyìn adádáwó bá dé yọ padà kókó mẹ́ọ ọlọ́wọ́n padà mú lọ okú tó fẹ́ lọ lè gbé ní abúlé tọ́lọ̀ ọlọ́wọ́n fẹ́ràn gbogbo innahu la yuhibbul mushrifin gbogbo ní máa ti ń dáadáa pa ọlọ́run ọba òfẹ́ràn rẹ̀ ọbẹ̀ lọ nínú àánú rẹ̀ kọ́ lọ́mọ sí wa lọ́ta ọlọ́run astaghfirullah iná alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa asahabihi ajma'in ashadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu ibadallah ittaqullah ta'ala ولا تسرفوا في أنعم الله تعالى التي آتاكم قال الله عز وجل وآدد القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا أدب فهم الله وبعوا إكي الله ولا الله قبى نبوى محمد أنجلي بكو سبعة عليسي تسلت توسيس سمالو دولين الله نبوى محمد وجيس الله وباني يلو الله وباني عباد الله رجال الإمام إكي الله قوى لسي تارسك بان بلوى ọlọ́mọba aláà ní ká ṣe dáadáa ń bẹ̀ adáadáa náà ni pé tí kíní bá ti pọ̀ débi pé yọmọ wéṣì ẹlẹ́mí kan tọ́jú owó tọ́jú owó tọ́jú owó nígbà padà kú ó yẹ padà wéṣì níjàmá ọ̀kan nínú àwọn olóṣèlú ẹ̀ kọ́lọ̀mbà bá fún wọn mọ̀nà wọ́n ní wọ́n gbọ́ pé wọ́n náà àwọn EFCC ń bọ̀ àwọn dọ́làsì tó wà nínú yàrá ètò kó sínú páálí kò sí báńkì tó fẹ́ kó lọ ìjọba àwọn tó sọ fáwọn tó wà báńkì pé àwọn fẹ́ mú àwọn ọ̀daràn wọ́n lọ́rọ̀ rẹ̀ kan wá sọ mú pé wọ́n bọ̀ láàrọ̀ láwọ́ wọ́n ní kan lè ra machine tán fi grand paper wa ẹnìkan ní sọ fún mi ní àwọn àyà l'Àbújá wọ́n sọ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n súnmọ́ ìpè kan máa tú àwọn dọ́là sí yẹn jáde nínú pálí la ilaha illallah ẹyọ kan ẹyọ kan ọ̀lẹ́ ìlòmí jágá kan 100 dollars ọlá ìlòmí nígbèríko láàrin ìlú ga àwọn bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì yẹn ti wà nínú pálí yẹn wọ́n á kó gbogbo pálí yẹn jáde wọ́n á gíráǹdì ẹ̀ tilẹ̀ fi mọ́ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí lọ wọ́n lọ wọ́n lọ lè dànù ẹ dákun sì gbé lọ local government tó súnmọ́ yín sọmọ pé ìyá rẹ̀ ó tún fún yẹ́ díẹ̀ torí owó yẹn máa wúlò fún lù kọ́dà kó kó lọ bọ́sítọ̀bù àdúgbò sẹ́mọ̀ pé ìjọba lọ́yẹ kọ́dá padà fún káàkó ojú ń ṣe náà nìṣẹ́ sẹ́mọ̀ àwọn ọmọ nàìjíríà ọ̀sẹ̀ mú ọ́fíìsì àǹfààní torí pé tí èèyàn bá ti jẹ́ onínàápà ọkàn rẹ̀ ó dúdú ẹbẹ̀rẹ̀ rí pati táwọn èèyàn wá ń ṣe jama tí wọ́n mọ̀ ná dọ́làs àwọn afọ́ àkàndé ná dọ́làs ń sìn afọ́ ọ̀daràn ẹnìkan ní máa ṣerú àfọ lè káfọ́ máa fáwọn èèyàn dọ́là lóde wọn ò fún wọn lówó mọ̀ wọ́n ló fáwọn èèyàn dọ́làs kò ná náírà mọ́ dọ́là ni wọ́n ń kó níbo dọ́là dọ́là gbogbo ẹ̀ pátápátá náà ayé tán fẹ́ fẹ́ra náà ti tán ayé náà ti tán ẹ̀ṣọ́ àlókù tí wọ́n ń lò gbogbo ẹ̀ ti tán ẹ̀yọ́ wa ó owó iṣẹ́ owó tó tọ́ba wá dìgbà tí nǹkan dá fún ọ tó bẹ́ẹ̀ kó lè bá pé kọ́nà lọ́wọ́ òun ṣe mọ́rí kí tọ́ dìgbà tọwọ́ tiẹ̀ tán yóò tún gbà tọwọ́ tàwọn mí kí tí ọlọ́run fi dáhùn náà o ẹ dákun torí tọ́lọ́run bá wa wọ́n ní ìdá ahábàtìrì yahuka fákàtà ní mọ̀ha atẹ́gùn lówó àlejò lówó àsìkò tọ́ba fẹ́ wá di nǹkan mọ́lẹ́ o bó bá pọ̀ tọ́ ọmọ tó fi ṣe lọ́lẹ́ fẹ́ralẹ̀ lọ́lẹ́ ralẹ́ wàá máa ṣe sàárà fáwọn èèyàn sórí àwọn nǹkan tó ń dè mọ́lẹ̀ yẹn àti sàárà tó ń ṣe yẹn àwọn ló ní ó kù fún ọ lọ́lọ́run fi ní tó àṣírí rẹ nígbẹ̀yìn ayé ẹ fọ́ dé nǹkan mọ́lẹ̀ o àfáàní ìdá àbàtìrì yá hùkà tọ́kìtẹ̀ ní mọ̀ha ó ní tátẹ́gùn bá ti fẹ́ àsìkò tí ọlọ́run ní ìwò ní iná lásìkò tó ń ní kò tí ò ní padà wáwọ́ òṣàdéhùn kan tí máa ń fẹ́ yọ padà stop ọlọ́run ti kọ àsìkò tí arífìkì ẹnì kọ̀ọ̀kan ó bude tọ́ba wá ti wá fi pamọ́ tọ̀ náà náà fà òun lọ́mọ ọmọ lédì nígbẹ̀yìn ayé nígbà tátẹ́kùn jẹ bá fẹ́ tán so nígbà tí ìwọ sọ́fà yẹn àwọn nǹkan bẹ tí ó ń bẹ lọ́wọ́ wọn so nígbà tí ìwọ lówó lọ́wọ́ yẹn àwọn nǹkan bẹ tí ò sówó lọ́wọ́ wọn tọ́ba padà yàgò ní sí lọ́wọ́ rẹ mọ́ yọ padà tún padà sọ́dọ̀ àwọn ẹlòmíì ẹ̀ta wà nílùú èbó tí wọ́n fi nǹkan ránṣẹ́ sí wa àwọn tí wọ́n fi nǹkan ránṣẹ́ sí ẹjá bẹ̀rù ọlọ́run ẹjá de kamálẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ẹjá máa ṣe sàárà torí pé tẹ́yìn bá ń ṣe sàárà ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run ní tó àṣírí yẹn tó yẹn fi jáde láyé ọlọ́run bá aláà yọ máa sínà fún yẹn ọlọ́run bá aláà ni wà á dìgbà lẹ́kúrò haqqa wọ àwọn ẹbí ẹ̀bù fún wọn bẹ̀ wal miskin wọ àwọn tálíkà tí yóò ní àwọn less privileged ẹ̀bù fún wọn nínú ta fún yín ọ̀bùnà sẹ́bíìlì àwọn tí wọ́n lọ tí wọ́n ní owó tí wọ́n fi débi wọ́n lọ ẹ̀bù fún wọn ọ̀lá tó bá ọlọ́run ní ẹ máa ń fowó ṣòfò <laughs> ọlọ́run ní ẹ máa ń nana pa innal mubadhirin ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n nana pa kanu ikhwana shayatin ọlọ́run ní ọmọ ayá èṣù ni wọ́n ẹ mà pé ṣètọ́ aláìmoore ni ọlọ́run padà lè kó náà lìtẹ́ náà ó wà nínú kí ọlọ́run oyé ọlọ́run lè kó mẹ́ mọ́jọ́ ọlọ́run ó lé okú nínú kẹ́yẹn o ẹ mọ́jọ́ ọlọ́run ọba aláwọ̀ darí ibi sínú ilé yẹn o gbogbo ẹ̀yin obìnrin ẹ máa pàkíyèsí ọkọ kọ́kọ́ náà máa pàkíyèsí àwọn ìyàwó ẹ máa pàkíyèsí àwọn ọmọ ọbẹ̀ tó bá run tán ni ó bù oúnjẹ tó bá jẹ tán ni ó ṣe kọ́dà tó bá wá di kí ní ìwá kú orùpọ̀ jẹ tán ọ̀padà wá rí jẹ tán mọ́ àwọn dábà bí àwọn ológbò bí àwọn adìẹ tó ń sìn àwọn ẹran ó ní kọ́lọ́ lè gbé fún ládàá tó bá ti ń jí o tí wọ́n bá ti jẹ́ ò ní wàhálà mọ́ àmọ́ tí wọ́n bá ti gbà lọ́wọ́ rẹ wàhálà ti dé nítorí pé kò síbi tó fẹ́ dà sí mọ́ tàbí kọ́ dà sí bójú àmà kọ́ dà sí dọ́sbìn kọ́ dànù tó bá sì ọlọ́run lọ́wọ́n nífẹ̀ẹ́ gbogbo àwọn tó bá wéṣì nǹkan yóò máa pààyàn lẹ́kún gbà mí oyé tẹ́yìn bá rí máwọn èèyàn ṣe ń ṣe ọlọ́run máa ṣàtúnní kọ̀ọ̀kan wá sí jù báyìí lọ ọlọ́run bá ní kó ya ìbáàdì ẹlẹ́dín asrafu ọlọ́run bá ní mo pè ẹ̀yìn ẹrú ọlọ́run gbogbo ẹ̀yìn tẹ́tí fi kán ṣòfò ala anfusihim ẹ̀tì ṣẹlẹ̀ wọn bá ẹ̀tì wéṣì owó ọlọ́run bá ní la taqnatu min rahmatillah tẹ́ bá ti túbá òun fèrè jìn tí ẹ bá ti ṣe má ẹ má jà kàn nínú òkè ọlọ́run ẹ máa bẹ̀ kẹ́ẹ̀dì túbá ọlọ́run lóhun ọ̀dà padà inna Allaha yaghfiru dhunuba jami'a kò sí ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ téèyàn bá ti ronú pé wàdà fún òun ṣe má ìyàtọ̀ yẹ kọ́ jẹ́ èèyàn ọlọ́run sì kàkó fún yàn pé kálukú náà wo ara tí kálukú náà ti dá nígbà tó wà wọ́n fowó gbálẹ̀ wọ́n fowó ṣẹ̀ṣẹ̀ náà wọ́n fi gbà yàwó yàwó owó dọ́wọ́ rẹ wọ́n náà tún lọ́rẹ̀ ọkùnrin yàtọ̀ sọ́kọ rẹ owó ni jama owó bá bá yàn lọ́wọ́ àtúkọ́lọ́ ọdún tìyàn wọ́nranwọ́nran jákujàku kátikati lè yàn máa ṣe ọlọ́run bá ní gbogbo yín tẹ́ bá ti ní ẹ̀ níṣẹ́ bẹ́ẹ̀ mọ́ ọlọ́run lèmi náà ó sì fẹ́rí jìn kọ́lọ́mọ́ta ṣàforíjì fẹ́ ní kọ̀ọ̀kan wa kí ló fà táwọn èèyàn fi ń fi nǹkan ṣòfò àìmọ̀kan nípa ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé mo fẹ́ ká mọ̀ mí mo fẹ́ ká mọ̀ mí mo fẹ́ ká rí mi ọlọ́run ní fi yàn hàn èèyàn lówó ní kọ́ hàn jama inna akramakum indallahi atqakum ẹni tó lápọ̀nlé jùlọ ilẹ̀ ẹni tó bẹ̀rù ọlọ́run ẹni tó bẹ̀rù ọlọ́run láàrin wa òun lápọ̀nlé lọ́dọ̀ ọlọ́run jù lẹ́yìn náà ká máa kọ́ṣe ọ̀rẹ́ ká máa kọ́ṣe àwọn colleagues ó ṣe nǹkan báyìí mí náà ṣe ó fẹ́ fi hàn pé mí náà ní ó sì ń tọ́kàn pẹ̀lú títí ẹ̀ òun fẹ́ wọ náà wọ́n fẹ́ wà lìjẹ́ náà ẹ̀hẹ̀ mi máa ń fi ọ́sà kọ́ mọ bá tiẹ̀ lọ ẹ̀yìn máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́mọ bá Allah subhanahu wa ó ní wala taj'al yadaka maghlula kọwa káwọ́rọ̀ kọ mọ́ ṣe fẹ́ nìkankan ní nìkankan wọ́n díwájú rẹ̀ ò lè bù fún wọn ò lè sànú àwọn èèyàn lọ́nà wọlá tó sọ́tò ha kúlẹ̀ bọ́s má ya hun lẹ́yìn náà má ya pa tọ́ka máa fún owó ọkàn dé bọ́s tọ́pù kan ọkàn gbé kalẹ̀ ọkàn máa fún owó fáwọn èèyàn ó yẹ kó pè àwọn èèyàn ní kó béèrè kí fẹ́ fowó sí kọ́ dẹ̀ máa táyì láti máa fọ́lọ̀ wọn ó yẹ lọ́lẹ̀ rani sẹ́bà yìí ń wá sọ́ọ̀bù tọ́gbà ó ọjà tọ́ra ń bọ̀ wá ó àjọ wá kà ó yẹ gba iye báyìí ó yẹ máa lọ́lẹ̀ lò ẹ adigun apadà àsìlẹ́mọ́gbà àwọ̀ bá ṣe lọ sí ìtumọ̀ ẹni pé wà á ti náwó náà síbi tí ó sàǹfààní ọlọ́wọ́n bá ní mọ́mọ́ fowó ṣòfò wọ́n tó tó sọfà àmúwàlà nínú ọ̀yà kan náà bá ní gbogbo àwọn ọmọ kéékèèké tí bàbá wọn kú ẹ má gbowó lé o ẹni wọn o kọ́ mọ́ bá fowó ẹ ṣòfò wèrè tó ń bẹ lọ́wọ́ ẹ ẹ fowó ẹ pamọ́ o torí yóò máa yá ni ẹlòmíì náà èrè rẹ̀ ọ̀dàrú àmọ́ yàtọ̀ sí wèrè tí máa náwó dẹ́mọ̀ pé dákun sí wèrè eléyìí especially tọ́wọ́ sẹ wàá jó wàrà owó yahoo owó jìbìtì ẹ bá níbi táwọn ọmọ yahoo ti náwó ẹ̀rọ bàyàn ẹ̀rọ bàyàn owó tí ò ṣiṣẹ́ free money ẹ̀sẹ̀ di méjì ẹ̀sẹ̀ pé ó jínwó yóò tún wá gbẹ̀sẹ̀ pé ìfowósòfò ẹ̀yin màá yá mi ẹ dákun ẹ̀ torí pé <laughs> bọ́lọ̀ bá gbá àwọn èèyàn mú lọ́wọ́ alẹ́ èèyàn máa wá káànú wọn ó sì ní bí wọ́n ṣe sàárọ̀ wọn ọlọ́wọ́n bá ní fatakawuda maluma mahsura ọlọ́wọ́n bá ní tí ọba ti fowó ṣòfò ọwọ́ padà gé ka àbámà ó gé ka jẹ lásìkò tí àbámọ̀ ní wúlò mọ́ ọbẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ gbogbo àwọn a ti jẹ sọ́fìn tí ń sọ yìí kọ́lọ́mọ́sà tún wá ṣe ìta ti ṣe síwájú ọlọ́mọ́sà fèrè jìn wá ọlọ́wọ́n mọ́jà tún dáwọ́lé gbogbo àwọn ṣẹ́ búbá wọn arísìkí halal ọlọ́mọ́sà darí ẹ̀sọ́dọ̀ wa tó bá darí ẹ̀sọ́dọ̀ wa ọlọ́jà lè máa na lẹ́yìn táàfìrí ọ̀nà ọlọ́run láyé àti lọ́run ọlọ́run bá alákòógbé wa ga kọ́lọ́run fi wá kọ́lọ̀ ràn wá lọ́wọ́ kọ́lọ̀ fi wá ràn àwọn èèyàn lọ́wọ́ kọ́lọ̀ bá kó numi kó lójú wa kọ́lọ̀ fi wá numi kó lójú àwọn èèyàn kọ́lọ̀ bá lọ́kọ́ tọ́wọ́ sánà lórí gbogbo tó bá fún wa kọ́lọ̀ mọ̀já rí wà nínú àwọn tọ́lọ́wọ́ bínú sí kọ́lọ̀ fi aṣọ àwọn tọ́lọ́wọ́ yọ sí gbogbo wa sì kí tọ́lọ́ fẹ́ ní kọ̀ọ̀kan kọ́lọ̀ mọ̀já bàjẹ́ àwọn ta ní tọ́pọ̀ kọ́lọ̀ mọ̀já padà sẹ́yìn gbogbo ta wà láàrin kọ́lọ̀ fà wá náà sókè gbogbo ta ń bẹ́ ń sàlẹ̀ sàlẹ̀ tọ́lẹ́ pé àṣẹ tí ì rí síbẹ̀síbẹ̀ náà àyè tí ì ní náà òun náà ra dátà rẹ̀ náírà yóò fi wo fíìmù